الله أكبر الآلة أما يصفون تعالى وله الحمد لأنفى وكمال الثناء لأغنى يا ذا الجلال لباكي وله المثل لأعلى سبحان ربي الأعلى Afọ̀gbó fún Ọba tó fún wa ní oore ọ̀fẹ́. Tá a fi ń pàdé ara wa lórí Sunna TV. Ní tó fi ìkàlẹ̀ sí olú ìlú nílùú Kútọ́nù olóòlù òwò ṣíṣe lórílẹ̀‐èdè Bẹ̀nẹ̀ lábẹ́ ìdásílẹ̀ àwọn ẹni wa Alhaji Abdulrasaki Seifu Arikọ́ṣe Alhaji Musa Seifu Arikọ́ṣe alábòjútó ètò Abdulkutor ẹni wa pàtàkì àmọ̀wáhìm sí tùsánni tó fi wá lórí gbogbo àwọn gbàngbọ́lá ètò àdòktó Zubair Mudasir Sanusi àdòktó abdulwasi Idris Àtàní akíọlọ́hún ọlọ́hún máa bá wa kí wọ́n kú iṣẹ́ máa bá wa gbéṣẹ́ wọn lógo bá wa dé iṣẹ́ wọn ládé tó fi wá lórí tiwa náà. Lẹ́lẹ́ bá gé aláwọ̀ lè máa sálò lè àárín. A kí ọlọ́run, a yìn ọlọ́run, láyé sokolokọ́ ìrọ̀ àyínlọ́lá. Bísúnláì máa ṣá àlá láyé rúṣun àyínlọ́lá. Bísúnláì máa ṣá àlá mí ní ìmọ̀tí ìfàmìnàlá. Bismillahi ma sha Allah la hawla wa la quwwata illa billahi al-aliyyil ọlọ́run ní falamma jawaza. falamma jawaza qala al-fata wàtínà gọ́dà. musa sọ fún yusa ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé oúnjẹ wa tá fẹ́ jẹ ńkọ́. Akọ́dínlákì náà mi ah, sáfárì náà. Ìrìnàjò yóò dẹ́rù. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní asáfárù kìtì àtúnmí náà azab alahazabu títí atún mínà sáfàrì pe a ìrìn àjò dẹ́hùn o gígé kan ni ìyà ni ìrìn àjò jẹ́ nínú kọ́nà kán ìyà jẹ fún yàn hmm. gbogbo àwọn tí ń bẹ lájò ọlọ́run bá wa sọ wọn padà wálé àmín gbogbo àwọn tó yẹ pé kódà kódà ni wọ́n bá lọ nínú àwọn ẹgbẹ́ wọn kan wà ní ìsèpé pé àjọṣe àjọṣe lárúbáwá ni àwọn míín sì wà lájò di síwọ̀n èdè ìlú òfararọ ni làkọ́dé làkìnà. mi ń sáfárì náà àgbà náà sọ́bà. ọlọ́run kó bá wa darí wọn padà wálé dáadáa àtàwọn tó ń wá jíjẹ mímu tí wọ́n wá lọ gbogbo ẹni tí ń bẹ lájò kódékódé lọmọdé takoto tẹ̀bá lọ ṣáájú kẹ́ẹ̀dé. àyà bẹ́ẹ̀ bá lọ ṣáájú kẹ́ẹ̀dé. kẹ́ẹ̀dé bẹ́ẹ̀ bá lọ ṣáájú kẹ́ẹ̀dé. gbogbo ẹtí ń bẹ lókèrè pátá tó fẹ́ padà wálé tí pé nǹkan ní kàn díẹ̀ mọ́lẹ̀ tí ò tí ì jẹ́ ó wálé lọ́mọ ẹ̀ ń tà kó. ìrọ̀rùn tí kálukú òfin wálé tí kálukú òfin padà sórílẹ̀-èdè tí kálukú òfin padà sọ́dọ̀ ẹbí sọ́dọ̀ ará sọ́dọ̀ ọkọ sọ́dọ̀ ìyàwó sọ́dọ̀ ọmọ bẹ̀bá lọ ṣáájú gẹ̀ẹ́dẹ́. àmì ọ bẹ̀bá lọ ṣáájú gẹ̀ẹ́dẹ́. bẹ̀bá lọ ṣáájú gẹ̀ẹ́dẹ́. bẹ̀bá lọ ṣáájú gẹ̀ẹ́dẹ́. kódé kódé lọmọdé ń ta kò tó bẹ̀bá lọ ṣáájú gẹ̀ẹ́dẹ́. ọlọ́kùnrin sọ gbé padà délé dáadáa o àwa náà tá à ń gbé àwa náà tá à ń bẹ́ ń lé lé ó lé wa síta ah. má lé ó gbóná mọ́ wa má lé ó lé wa dáta mọ́sá ó wá sọ pé ìlàkọ́jú lákìnnà. mi sàfárì náà àzà náà sọ̀rọ̀ sọ pé àwọn kan wàhálà nù rìn àjò ayé tí ó bá wá jẹ tí ò já nábì tóun náà bẹ ní àjò kan kò dẹrùn wọ́n fi nǹkan ránṣẹ́ sẹ́lòmí yóò wò pé kí ló fi ránṣẹ́ sí mi ẹ̀yin lẹ́rù kó dẹnu bẹ́ẹ̀ bí pọ́n káwó lókèrè ni kò dẹrùn o ntọ́ bá fún kálukú kó gbà á kó tún fàdúrà tì wọ́n lẹ́yìn ni o làkọ́dínláàkìn náà bí sáfà yìí náà. sàkàrà. fa inni nasitu ìhàn. ibẹ̀ mo gbàgbé oúnjẹ sí ibi tá a ti fara lélẹ̀ tá a sinmi mo gbàgbé oúnjẹ sí. wàmà ansa ní ìhòòlélà ṣe ìtọ́nù alẹ́ àdìkúràwò. tó ní òjẹ́ rántí. fàtàkọ̀sà sẹ́bí làwọn òfin ìbáraẹni àjàbá. kọ́lá dálí kàmọ́kúnnà nábórì. fàrùtà d sọ́sọ́. lábà padà sẹ́yìn pé n ta kún fẹ́ kó ṣẹlẹ̀ náà ló ti ṣẹlẹ̀ yóò yẹ ẹjẹ́ á padà sẹ́yìn. wàá jàdá àbídá mi ní ìbàdínà. àtẹ iná òwúrọ̀ àmọ́ta. mi ní ìdìnnà wà á lámùnà. wọ́n débi tí wọ́n ti rò bá àwọn ọ̀rẹ́ ẹja náà bá rẹ́wọ́ ọlọ́run tọ́lọ́run kẹ́ tọ́lọ́run fún ní ìmọ̀ ní àtọ̀dọ̀ ara ẹ̀ tọ́lọ́run fún mọ̀ tí Musa fẹ́ lọ kọ́ òdìdí ànábì ọlọ́run ọba. kọ́ làlàó Musa. Musa bá ní tó kùránì pa ó kálẹ̀ ní o torí musa yọ báyìí ó ní ahlan wa sahlan wa bika ya musa boom báyìí báyìí báyìí ní kílẹ̀ kan náà pé ah máa wulẹ̀ máa ìwọ musa ọmọ báyìí ọmọ báyìí musa wá sí èmọ̀ pé ah ta ló forú ta ló jẹ́ o mọ̀ mí ó sọ fún ẹ pé mo wà bí náà ló forúkọ ẹ mọ̀ mí. wàá lámùnà mi ladùn allamnahu min ladunna. Qala lahu Musa. Ma qala lahu Musa hal attabi'uka ala an tu'allimani mimma 'allamta rushda. Ṣé mo lè tẹ̀lé ọ̀rọ̀ kan Yúṣàù mọ́? Wọ́n lé Yúṣàù ní o. Ìwọ́n máa bá tiẹ̀ lọ ní o. Kùránù ò yà sọ́dọ̀ tiẹ̀ mọ́ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ Musa ẹ̀ wọ́n lá máa ń gbà tí wọ́n lọ títí títí anasa mi túrì náírà làálẹ́ ati gómìnì àbíkọ́bà si awa ajidu ala nari uda ọlọ́run sɔrɔ kan ibi musa mọ́ kò sọ̀rọ̀ kan rẹ̀ mọ́ ibi tọ́lọ́run ibi tọ́lọ́run ran ibi ọlọ́run fèsì ọ̀rọ̀ ọ̀rọ̀ kan yúṣàwù ma ibi tọ́rọ̀ yúṣàwù gbogbo tan gbese ayé yúṣàwù ibi tó mọ sí náà nù kan alátẹ̀mí òkà ṣé mo lè tẹ̀lé ọ. aláǹtún àlìmọ́ ni mímọ́. àtẹ̀mí òkà yẹn àtẹ̀mí tí àwọn ti ṣe pé àtìbá òkà àtẹ̀mí òkà àhàdùmùkà ni o ṣé mo lè sá fún yín kí mo bá yín gbé gbá kí mo bá yín gbéyàwó kí mo bá yín mú nǹkan ìyẹn ni pé ọmọ kéwú gbọ́dọ̀ mọ̀ pé òun ó ṣe ìdímọ́ fún àáfàá so àáfàá ò bá wàá fi ìdímọ́ kó fi yé ọ kó fi kí wọn máa rò kó fi rẹ ọ jẹ ìwọ fi ilẹ̀ gbọ́dọ̀ hmm. wọn bá kó fún ọ báyìí àwọn ọmọ àfáà kò mọ nàgà báyìí ni pé torí pé ńgbà tí wọ́n ń ṣe ídímọ̀ ọ̀hún àwọn ọmọ àfáà ò sí ń bẹ̀ wọn láǹfààní káwọn ṣe irú ídímọ̀ ọ̀hún ọlọ́run èsì ìṣe pín ọlọ́run èsì kì í jẹ́ ìyanra ogún lòun ó jẹ òun ò ní àkú ìdímọ̀ ìwọ ní àkú ìdímọ̀ ìdímọ̀ sì ju wìrásà lọ ala tẹbiuka. ala anto alimani mi ma alimuta rusuda. ǹjẹ́ lè jẹ́ kí n ṣerú sí yìí ní àtẹ̀bíuka yẹn o ali ahadumuka wọ́n sì ní mọ̀nísítà kadamunahu kọ́ damunahu wọ́n ní eh, mọ̀níwàládìnahu rárá o mọ̀nísítà kadamunahu ẹni tá a bá lò tá a bá lò fúnra wa kọ́ damunahu kì í ṣe gbọ́n ní ọ̀rọ̀ látọ̀dọ̀ ọlọ́run làṣẹ yóò ti dé pé òun ni òun ni òun ni òun ni. Alẹ́ àtẹ́mi ò ká. Aláàtò àlèmọ́ ní mímọ́. Olè ń tarò ṣẹ̀dá. Tó fi mọ̀ mí kó fọ̀nà mọ̀ mí nù tọ́lọ̀ fi mọ̀ ọ́. Bọ́ọ̀là innaka lan tastati'a ma'iya sabira. Ibi tí a fẹ́ kí kálukú wa ká gbọ́yé nìyẹn ṣe mọ̀ pé ọ̀rọ̀ sùúrù là ń bá bọ̀. Innaka lan tastati'a ma'iya sabira. O lè ṣe sùúrù tó fi jẹ́ pé ntòwó tí yàn bá fẹ́ pé òun wá láyé ìyẹn gbọ́dọ̀ láfaradà o ojú èèyàn ò rí etí èèyàn ò gbọ́ èèyàn wá ṣe bí ẹn pé òun ò rí èèyàn ṣe bí ẹn pé òun ò gbọ́ èèyàn ṣe bí ẹn pé òun ò mọ̀ ẹ ìnáka. láńtẹ́sítẹ̀ tí àmọ́ ìyá sọ̀gbọ̀rọ̀ wàkẹ́ ifá tẹ́sí hàn aláwọ̀ àtúntò hìtìbì kò bá. ó ní ó lè ṣe sùúrù torí pé kí ni báwo ló nígbà tó pé ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ Kàdírù ìmọ̀làdún níní ó ti mọ̀ yí pé ntí ń bẹ orí ntí Musa orí ntí ń sẹ̀mílẹ̀ lórí kò lè mú un ṣe sùúrù torí pé ó yàtọ̀ ọ̀tọ̀ síra wọn. ó tún wọn ní báwo lè fẹ́ ṣe sùúrù n tó mọ̀ ń pa ẹ̀ tí mo ti sọ pé bó ṣe rí nìyẹn ó sì yàtọ̀ sí tí mo gbé dání musa tún ní. sátẹ̀jídùnì insha Allah sabira. sátẹ̀jídùnì kò yẹ kó ó yẹ sàtẹ̀júdì ní sọ́ọ̀bìrán ló yẹ kó lọ sírètì àmọ́ kí ọkàn kí ọkàn àdírù lè balẹ̀ sí i sàtẹ̀júdù ní. insha Allah sọ́ọ̀bìrá. ó rí mi pẹ̀lú òkú ọlọ́run pẹ̀lú ìyọ̀dá ọlọ́run màá ṣe sùúrù. wàlá sí i. làkà àmúra. èyí nílò ní tó bá sọ o ṣé sùúrù ni àá ah, ń ah, ṣe sùúrù ó rò pé sùúrù dẹrùn ni o ó rò pé sùúrù ẹ ẹni téèyàn kì bọnu téèyàn jẹbi ṣingọmù ni ó náà ah, máa ṣe sùúrù ṣé bí sùúrù ni. kọ́ọ̀là fàyínì tábàtà ní fàlàtẹ̀sẹ̀ àlìní à ń ṣe tó bá wá bẹ̀rẹ̀ sí í sáàfù mi tó ń ṣe bọ̀ yìí sìn mí tó ń tẹ̀lé mi lọ gbá lọ àwo lọ wájú lọ ẹ̀yìn. fàlàtẹ̀sẹ̀ àlìní à ń ṣe. má béèrè kankan ohun tí n bá ṣe má béèrè o sábà fara mọ́ bẹ́ẹ̀ náà ni o. hatta uhditha laka minhu dhikra. tí màá fi mú ọ̀rọ̀ wáyé fún ẹ lórí ẹ̀ má béèrè bó ṣe jẹ́ títí máa fi sọ̀rọ̀ fún ẹ lóògbé ní tí mo bá tí mo ṣe báyìí bó ti jẹ́ ni. fáńtọ́lá kọ́ ọ àtà ìzárọ̀ kì fi sẹ̀fínà ti kọ́rọ̀ kọ́ ha. wọ́n bá gbéra ńgbà tí wọ́n gbéra wọ́n dé tídò ọkọ̀ dé ó da àwọn èèyàn lẹ̀ ó ká àwọn èèyàn míì àwọn náà wọlé àmọ́ àwọn tí wọ́n ń kó èrò wọ́n rí àmì pé àwọn ilé yàtọ̀ sí ẹ̀dá nú àwọn ẹ̀dá ìmọ́lẹ̀ ọlọ́run wà lára wọn ìrísí àáfàá wà lára wọn kò ṣẹ̀ṣẹ̀ máa wáyé káàfà wọ mọ́tò kan ní káàfà fowó lẹ̀ ọlọ́kọ̀ ojú omi sọ pé kán mọ̀ sanwó. Hmm. ọkọ̀ tí wọ́n ní kán mọ̀ sanwó kí wọ́n gbé wọn á sì kó sínú ẹ̀ àràkọ̀ ha làdìrú bá ń gbẹ nìṣó nìṣó nìṣó. kọ́lá àkàràkìtà ha lè tó àlà ha. ó máa gbẹ́ ọkọ̀ ojú omi tí wọ́n gbé wa tí wọn ò gbowó lọ́wọ́ wa lè tó gírí kọ́ àlà ha. ó yẹ kí n tó yẹ kí Musa sọ ní pé lítùgìrì kọ̀nà ó wá ní lìtúgíríkọ̀ àlàá Musa ò kan tí ò bá ṣẹlẹ̀ sóhun àmọ́ má pa àwọn èèyàn àwọn ẹni ẹlẹ́ni àwọn tó pé tí wọ́n ní kinní tí wọ́n fi ń jẹ tí wọ́n fi ń mu ó gbé tiẹ̀ ó gbé tàwọn tó ní dúkìá yẹn ó gbé lékè tara ẹ̀. lákọ̀dì yìí ìta ṣe é lìtúgíríkọ̀ àlàá àtàwọn tó ní àtàwọn tó wá wà nú ọkọ̀ tí wọ́n wà nú ọkọ̀ Musa fi tiwọn lékè tiẹ̀ ó yẹ kó sọ pé lìtúgíríkọ̀ náà ó wá ní lìtúgíríkọ̀ àlàá tó wò sínú ọkọ̀ ni. lákọ̀dí ihe ṣe ìmúrọ̀. èyí tó ṣe yìí lágbára o. kọ́lá. àdínú wa dà lóhùn. alámùhàkólé. ṣé mi sọ fún ẹ. iná kálá ń tẹ̀sẹ̀ tí a máa ń yá sọ́bi ọ́. ó lè ṣe sùúrù èmi ti mọ̀ pé o lè ṣe sùúrù. látò níbi èsì tí àdínú náà èsì tí àdínú náà fún ti sọ fún ṣé mo ti sọ fún ẹ ipe òní lè ṣe fún mi torí pé kí ni àdírù fi ìmọ̀ ọlọ́run sọ̀rọ̀ ni ipe kò lè àdírù ti nímọ̀ ń pa ipe kò lè ṣe kò bá àdírù lójijì ipe kò lè ṣe sùúrù yẹn ó jẹ́ káyọ̀ náà fẹ́ẹ́ gbé kalẹ̀ fún ẹ mo ti mọ mi sọ fún ẹ pé lè ṣe sùúrù. kọ́lá làtọ̀ ákísì ní ìbímọ náà sí i. ẹ dákun ẹ dákun ẹ má bínú ẹ má bá mi wí ẹ dákun wàlá toríkì ní mínàmúrì ọ̀sẹ̀ rà. ẹ má jẹ́ kí ìnira kankan kó kàn yín kàn mí láti bí ọ̀rọ̀ tí a jọ tí ẹ ti ń jọ wà láàrin ara wa síra wa. fàǹtọ́lá kọ́ àtà ìzà lápí àgùnlá mọ́. wọ́n tún lọ títí títí títí tí wọ́n tún fi rí ọ̀dọ́mọkùnrin kan tó rẹwà. fàkọ́tà làwọn. ní àdírù bá pe kó láàrin àwọn àwọn ẹgbẹ́ ìtọ́jọ́ ń ṣeré ló bá mú sẹ́yìn kan lójú Musa. ṣé èyí tó kọ́kọ́ ṣẹlẹ̀ tàkọ́kọ́ lìtúgíríkọ̀ àlà ah. ìyẹn òòrò ni pé o fẹ́ pààyàn ni o fẹ́ da àwọn èèyàn sódò ni òòrò ni àmẹ́lẹ́yìn ó ṣẹlẹ̀ lójú ẹ̀ gangan ni ó pa lójú ẹ̀ gangan ni pé a ah. kọ́ọ̀lá. àdínú bá sọ ni Musa bá sọ pé. àkọ́tà ta náà fún sáńsẹ̀ kí ìyá ta ń bẹ kọ́ìrì náà fún sí ìyá rẹ̀. ẹ̀mí aláìṣẹ̀ lẹ́ẹ̀lá ẹ̀mí aláìrò ó sì múlẹ̀ kẹ́nu ó sì yí lọ́rùn àfa àfa ànukura. eléyìí ò bá ara mu kò bá làákẹ́ yìí lọ. kọ́lá alam aqul laka innaka lan tastati'a ma'iya sabra. ó tún dá padà sórí sùúrù táfi mọ̀ pé sùúrù lágbára mi sọ pé o lè ṣe sùúrù ṣé mi sọ fún ẹ. kọ́ọ̀là ó tún wá dá lóhùn. in sa'altuka an shay'in. òun náà ló gbé bàjẹ́ mú kalẹ̀ padà in sa'altuka an shay'in ba'daha tí n bá tún fi sọ nǹkan mi lẹ́yìn eléyìí. fala tusahibni. lémi kọdíbàlà gita mi ńlá dùn ọ̀sẹ̀ rà àwíjàre ti tó báyìí àbújá ní má tún sọ nǹkan mi lẹ́yìn eléyìí lé àdírù sí gbogbo ẹ̀ sì ti yí àdírù. fanta làpọ̀. wọ́n tún lọ wọ́n tún lọ. àtà ìzà àtàyà alákọ̀rí àti ní sátọ̀ àmọ́ àlà. wọ́n dé ìlú wọ́n ní ẹ̀yin aráàlú òǹgbẹ́ngbẹ́ wá ní ìṣẹ̀mọ̀ pé làkọ́lá kìí na. mi ń sáfà yìí náà. àjò tí ìtàn násọ̀bù yẹn ṣì ń tẹ̀lé wọn bí ní àjò ṣe ń gùn sí násọ̀bù náà ń tẹ̀lé wọn. ìsàtàmọ́ àlá. wọ́n wá fún wọn wá kí wọ́n fún wọn lóúnjẹ jẹ òrùngbẹ́ngbẹ́ wọn ibi ń pa wọ́n. fa àbáwo ayọ̀dá yìí fúru mọ́. àlejò tó fò àlejò àlejò tó fòru wọ̀lú lọ̀rọ̀ yín igi dá ní ó jẹ kò sí nǹkan kan lẹ̀ òru lẹ fi wọlé. fàwàjàdá fíhà jìdá yùrídò ayáǹkọ̀dọ̀fà kọ́ ọmọ hó. ní àdìrúbàtàjú kan ló bá rí létí ń wó lọ Ah, ah, ilé wo ni ń wó lọ yìí. ọkọ ọmọ o. ló bá bọ́ síbẹ̀ ló bá bẹ́ wulẹ̀ ó yá ọmọ kéwù náà bá bẹ̀rẹ̀ iṣẹ́. Ah, kọ́ọ̀lá. kí ni kí ewo ewo ewo ewo tún lè léyìí. làwọn ṣí ìta látàkọ sí ìta ilẹ̀ ìyàjírọ̀. wọ́n lẹ̀sẹ̀ kan tí wọ́n sọ fún ẹ ẹ lóògùn tẹ́lẹ̀ gbàgbé lè yìí àbí òní wàhálà nísìn ṣé wọ́n ní nǹkan tán fẹ́ẹ́ fi di tán fẹ́ẹ́ fi san fún yín ni tẹ pẹ̀lú gbogbo tẹ bẹ́wù lẹ̀ tẹ akélélé kí ni gbogbo eléyìí ní sẹ́ máa lọ ọ̀tá nìkan fún alóúnjẹ tí wọ́n fún alóúnjẹ. kọ́ọ̀là làdírù bá tún dáhùn. àádá fìrọ̀ kú bẹ́yìn ní ìwà bẹ́yìn níkà. ìwọ náà ló ti sọ pé fàlàtò sọ ibi ni tí má tún béèrè béèrè kan lé àdúrà ah, sọ pé hàn. àbá fìrọ́ọ̀kù bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ ni ká. máa lọ tiẹ̀ kí n máa lọ tèmi. sáhùn náà o kà bí ta awíìlì máa lámù tẹ̀sítẹ̀ tẹ̀ àlẹ́ kò sí tí kò sí tó jẹ́ kí ìlọlọ́tọ̀ọ̀tọ̀ Musa àti kadiru kó ṣẹlẹ̀ ìnàlẹ̀ ayélujára lẹ̀ sí. ìnàlẹ̀ ayélujára lẹ̀ mọ́nà. ìnàlẹ̀ ayélujára Khadiri. ìmọ̀tọ́ lọ ń fún Khadiru. huwa ilmun la yastasigu aqlu Musa. ìmọ̀ tí làákàyè musa ò lè gbé ni. wàlẹ́ ayẹkẹ́ bálùhù máa ń. kò lè wọnú ọpọlọ rẹ̀ kò lè wọnú ọpọlọ rẹ̀. fàhùwà fọwọ́kọ ìdírọ́ kìlẹ̀ ọ̀hún. ó kọjá òye musa ó kọjá ọgbọ́n musa ó kọjá làákàyè musa. wàlẹ́ ìlímù lẹ́dí yóò fi dùn sọ ibà o wàlẹ́ ìlímù lẹ́dí. ìmọ̀tẹ́yàn máa ìmọ̀tẹ́yàn máa fẹ́ kọ́ òyìn oúnjẹ àǹfààní òun ni mọ̀tẹ́ pé èèyàn ó rí àǹfààní ń bẹ̀ èèyàn ó rí àgbọ́yé ń bẹ̀ èèyàn rí ìmọ̀ àlékún mímọ̀ níbẹ̀ òun ni mo ti yàn sọ pé òun fẹ́ kọ́ sí. wọ̀tẹ̀tẹ̀ sí ń lẹ́hu mẹ́dárìkù. tó sì bá tó sì bá oyè ọpọlọ ẹ mú tí yóò máa ṣe déédéé bí wọ́n ti ń kọ níye bí wọ́n ti ń kọ níye. ọ̀yẹ́ ń sílò ẹ̀ǹdàhó mẹ́ńsílẹ̀ kọ́bùlì wọlé tìmí náà nì. irú mọ bẹ́ẹ̀ mọ́ńsílẹ̀ kọ́bùlì yóò gbà wọlé wọlé tìmí ọkàn sì balẹ̀ sí pé ìmọ̀lé. wọ̀nyí àtọ́ra wà lámúyánfà. tó jẹ́ ah, wàhálà lélẹ́yìí o ah, eléyìí ò láǹfààní kan tí ó ṣe nú o. wà á tọ́ra fi nọ́ọ̀sì kọ́là kan ó. tó ẹ pé nú ẹ̀mí kan ẹ̀mí kan sọ pé ah, wàhálà ìṣe wa pọ̀ báyìí wàhálà ìṣe wa pọ̀ báyìí kíní yóò dẹrùn o ó sì dẹrùn fẹ́ lómi. wọ̀lọ̀kọ́dẹ̀rọ̀ wàlúbọ̀kọ́rì. عن أبي عن أبي عن أبي عن أبي أبي بن كعب عن رسول الله صلى الله عليه وسلم قال النبي sọ yìí pé. أن الخضر قال لموسى خضر sọ fún Musa. إن لي علما لا ينبغي لك أن تعلمه. ńgbà tó lóun fẹ́ kọ́ mọ̀ alẹ́ àtẹ̀bíúkà alẹ́ àtọ̀ àìlèmọ̀lì mímọ́ ìlèmùtà ròṣùdá. kí má jẹ̀mú ò ní lè ṣe sùúrù tó dé tó kọ́ sọ fún pa pé ah. òun ni ànábì wa sọ pé àdírù sọ fún Musa pé èmi mọ ìmọ̀ o ẹ iná. iná lé elman. ìmọ̀ bẹ fún èmi o. láyé ń bà kí lákà á ń ta o. kò rọrùn fẹ kó o mọ̀ wà iná wa inna laka ilma la yanbaghi li ìwọ náà sì ní ìwọ náà nímọ̀ tiẹ̀ ìwọ náà tí rọrùn náà mi nígbà ayé bàbá wa Hamzat Hussein Dohak pẹ̀lú àwọn bàbá Sheikh Moshood Ramadan ọ̀rẹ́ ni wọ́n jọ ń bára wọn ṣe bàbá Sheikh Dohak máa wá sọ àwọn ọ̀rọ̀ kan tó ṣe pé kò sínú tíra kò sínú kùránì kò sínú àdíìsì wípé ọya mọ́ríjà àwọn èrè àmọ́ wọ́n máa sọ nípa pé nǹkan báyìí ó lè rí báyìí o tó bá rí báyìí báyìí ni ó ti rí o bó bá jẹ́ báyìí báyìí ni ó ti jẹ́ o kíní yẹn tó wá pọ̀ bàbá ṣé mọ̀ṣú ni wọ́n sì ń bẹ láyé o wọ́n sì ń bẹ láyé náà lè kàn fáwọn tí mo sọ yìí wọ́n wá ní ah, ìmọ̀ ìmọ̀ tó fi mọ̀ tó fi tó ń wí yìí ṣé èmi náà lè mọ̀ báwo mo ṣe lè mọ̀ ah, ṣé odò àkú ni Allahu yarhamu. àmín. níkẹrùn wọ́n ní àmọ́ olówó ra ni wọ́n ti ń sọ ọ̀rọ̀ yìí olówó ra ọ̀rọ̀ yìí ti wáyé wọ́n ní à ah, <laughs> ìrìn tẹ́mi ìrìn tí mo fi mọ̀ tí mo mọ̀ tí mo fi ń sọ tí mo ń sọ yìí bó bá lọ fẹ́ karabọ̀ níbi tọ́jú orí rẹ dé òun ni ó pa ọ́ ìmọ̀ tiẹ̀ náà pé ọlọ́mọ kéwu dálé kéwu lẹ̀ ń kọ́ ọmọ kéwu kémi náà wá ló wù mí tèmi náà bá ní ni ó pa mí. ìnàlẹ́ ń bá kí ìlàkà àǹtọ̀ àlìmọ̀ ẹ ìmọ̀ tèmi fún èmi kò rọrùn kí wọ́n mọ̀. wà ìnàlákà ilmẹ̀ lẹ́yìn. ìwọ náà ní màá tiẹ̀ jẹ́ jí òrò ọ̀rùn fẹ́mi náà bí ti àdírù àti musa ò bá ṣojú tí ò ṣe ti ti iṣẹ́ odò hákẹ́ àti iṣẹ́ òmọ̀ṣúdi ó ṣojú mi ó ṣe tí mi. Kọ̀dì àlímọ̀lẹ̀ Khadiru sálàfà ní Musa alayhi salamu. Khadiru ti mọ̀ ṣáájú ما كان مستطيعا الصبر على ما يرى منه من خوارق العادة علم علم الأمور علم أقدر تمشاجو ipe. makana mustatiyan ní sọ́ra. ipe musa ò lè ṣe sùúrù. alama yàrá minú minú kàwá. ìwọ tó lọ bá wá bùn lẹ́bùn tó lè ṣe sùúrù wọ́n máa wọ ọlọ́run iná mọ́ yóò wá fa sọ abirùn nàìjíríà wọn. ọlọ́run fẹ́ tọ́ wa lẹ́kọ̀ọ́ fẹ́ fún wa ní òye ká lè mọ̀ pé sùúrù nǹkan ni bí yàrá lè ṣe ẹ̀wọ̀n tí odidi ànábì òjíṣẹ́ tí ibi tí nǹkan pé tán tí nǹkan mi ò tún gbọdọ̀ ohun yẹn lẹ́yìn ẹ̀ mọ́ ẹ́ tí nǹkan mi ò tún gbọdọ̀ ohun yẹn lẹ́yìn ẹ̀ mọ́ lọ́lọ́run wá ní kó tún lọ bì kan kó lọ kàn kan náà tún wá fún májẹ̀mú pé àfi sùúrù táàfin mọ bí sùúrù ṣe lágbára tó. máa ka ẹni mustati yanni sábúrò aláàmáyẹrọ mímíkúmíní kọ́wárí kìlì àdá tí wọ́n kà fi jẹ́ kìlì òmù. àdìrú ti máa ń pé Musa ò lè ṣe sùúrù lórí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ṣe sí ò bá ti tó wà ní ayé pé bó ti rí bó ti yẹ kó máa lọ ní kó bá mú àti ìpamọ́ tí ń bẹ lẹ́yìn ọ̀rọ̀. فلم تكن ثورة موسى التي قام بها موسى عليه السلام مفاجأة له. ìtara tí Musa ń tara ipe eléyìí ṣe jẹ́ báyìí eléyìí ṣe jẹ́ báyìí eléyìí ṣe báyìí kò bá kò bá àdírù lójijì. Bàlkánà yàtọ̀ wa kọ́hún ha. Àdírù retí bẹ́ẹ̀ kódà ó retí jù bẹ́ẹ̀ lọ́lọ́dọ̀ ẹ̀. Wa kọ́hún ma wa akbaru minha. Ẹ ó retí ó retí bẹ́ẹ̀ ó retí jù bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀. Lọ́jà kó sọ fún mi pé iná kàlá ń tẹ̀sítẹ̀ tí àmọ́ ìyá sọ́bùrà. Ó lè ṣe sùúrù o. Lè èlmì àná Musa alayhi salamu sahibu Musa olófin ṣẹ̀rí àmì. yakubu bi zọ́hìr ohun tó wà níta gbangba báyìí ni musa máa fi. àmọ́ kàdírù. àmọ́ tí musa o ti yí àdírù pa pé inú ti ń bí ó ń bí nítorí tọ́lọ́ fi yé náà ni kò jẹ́ kí àdírù kákún musa ń bínú tọ́lọ́ náà ní bínú lé lórí kì í ṣe tara ẹ̀. ولهذا أوصاه ربه أن يتمالك نفسه عندما يذهب هو وأخوه هارون. ó níbi inú Musa tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà lọ́nà tí wọ́n fi sọ fún un gbà tóun àti Haruna tí wọ́n jọ ní àṣepọ̀ ọlọ́run fún un. nígbà tí wọ́n lọ sọ́dọ̀ Fìráúnà. فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى ṣe sùúrù ọ̀rọ̀ tó lẹ̀ ni ẹ bá fèrè àwọn náà sọ o ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni o torí pé láti bí ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹn ó ṣeé ṣe kó ronú kó rántí àwọn ọlọ́run kó ti bẹ̀bẹ̀ ẹ̀rú ọlọ́run ọba kana al-Khadiru haliman ma'ah. ìyẹn ni àdírù náà fi gbé àgbémọ̀ra pẹ̀lú Musa ní àfaradà pẹ̀lú ẹ̀. lam yazid ala tadhkirihi bima qala lahu indama talaba an yashabahu. kò jẹ́ kí ó nígbà tó nígbà tó di pé ó fẹ́ ó fẹ́ bá arìnrìn àjò. alam aqul innaka lan tastati'a ma'iya sabra. alam aqul innaka lan tastati'a ma'iya sabra ọ̀rọ̀ padà kẹ́kọ̀ọ́ tí mi sọ fún wàlẹ́ẹ̀lmù yuzayyinu wàlẹ́ẹ̀lmù alẹ́ẹ̀lmù. béèyàn bá wá ní mímọ̀ gbogbo ń téèyàn bá ní gbogbo ń téèyàn bá jẹ́ àfi kó fi sùúrù sí i wọ́n ní owó kí ló ní ẹ́ ọlá kí ló ní ìwà làkòrí gbogbo nǹkan àkòrí ìwà sì ní sùúrù alówó mọ alówó mọ mà ìwà kí ló ní. kí ló ní oní gángan anímọ̀ mọ́ọ́mọ́ lẹ́sìn kí ló ní. alọ́lá mọ́ọ́mọ́ ni ìwà kí ló jẹ́. alágbára mọ́ọ́mọ́ ni sùúrù kí ló jẹ́. ìwà làwọn bùkátà lára rẹ̀. ìwà làwọn bùkátà lára rẹ̀. ìwà làwọn bùkátà lára rẹ̀. sùúrù làwọn ti ànábì Musa tí ò wá ṣe sùúrù lé lórí pátá ànábì khadiru ó wáá fẹ́ la gbogbo ẹ̀ yé ipe ò lè ṣe sùúrù àìní sùúrù rẹ òun rèé. àmọ̀sẹ̀fínẹ́tù. o rọ́pò ojú omi. fàkánẹ́tìlì mọ́sá kí nàyà màlúùnà fi bá. àwọn mẹ̀kúnnù ọlọ́run ni wọ́n ní tí wọ́n fi ń ṣiṣẹ́ pẹjapẹja lódò. fàárọ̀tù ànàìbá. mo fẹ́ ẹnìkan mo fẹ́ mọ̀ọ́mọ̀ fi àléébù sí i lára ni. wàkánà wàrọ̀ àwọn ọmọ ìfọ̀yà gbọ́dọ̀ kò lásẹ̀ sàfínàtìn. alágbára kan bẹ ọba kan bẹ aláṣẹ kan bẹ gbogbo ọkọ̀ ojú omi tó bá dáa tó bá rẹwà yóò gbà lọ́dọ̀ àwọn ọlọ́kọ̀ ni pẹ̀lú agbára àwọn òsì ní nǹkan míì tí wọ́n fi ń ṣe jíjẹ mímu ìtorí ẹ̀ mo ṣe fẹ́ fi àléébù ráńpẹ́ sí i lára kán má bàa gbà lọ́wọ́ wọn. wàhámà ìgòlá mọ̀. ọmọkùnrin tí mo mú tí mo pa lójú rẹ tó o lè ṣe sùúrù. fàkànà àbáwá òun mi ní. àwọn òbí rẹ bàbá rẹ àti ìyá rẹ àbáwá òun mi ní. mòmí ní wọ́n gba ọlọ́run ọgbà wọ́n gba òjíṣẹ́ ọlọ́run ọba gbọ́ wọ́n tẹ̀ lọ́lọ́run wọ́n fi tọ́ lọ́run ṣe. fàkàṣe náà ayùrì ìkọ́hùn máa tù bóyá náà wà kó fúrọ́. àwọn ọmọ àdánwò àwọn ọmọ àdánwò ni tóbi ti lè sọ pé bí n bá rí n tí mo lè fi pa ọ́ ó ti yẹ kí n pa ọ́ kí n tó kú ò láyé ọmọ àdánwò ni àmọ́ lọ́hùn ò ní kí àwọn òbí rí n tí wọ́n rò pé irú ọmọ yìí ó yẹ kó ti ṣáájú àwọn kú wọn ò rí ṣe tọ́mọ ìbá wa ẹ́. fàárọ̀ fàárọ̀ dínà ayọ̀bùdíláhùn máa rọ́bùhùn máa kẹ́ra mi ní òsàkàtà. kí n tètè mú kúrò lẹ̀ láyé kó má padà lọ sọ àwọn mùmìnì nìyẹn kó má sọ wọn di kàfírẹ́ẹ̀nì. wà á kọ̀rọ̀ bá rò ó máa. ṣé pé ọmọ mi máa ń ya pàpà ńlági fún òbí tóbi ó máa wá tójú bọlé káàkiri pé wọ́n náà fi ṣe nì kò wọ́n àbímọ bẹ́ẹ̀ àròdínà ayé òbí làhùnmá rà bò wá. òbí ò fẹ́ sọra ẹ̀dínwó òbí ò fẹ́ sọra ẹ̀dín ẹlẹ́bọ láti ní pé wọ́n ń ṣe àjò lórí ọmọ irú ọmọ bẹ́ẹ̀ bọ́lá bá mú kúrò lẹ̀ kó má sọ mùmí nídìí kèfèrí. Hmm, àròdínà yubdí làhùnmá rà bò wá. kọ́lá sì lè fi mí ìrọ́pò fún wọn kọ́lá lè zakata kó fi tù wọn lójú. wà á kóra bá ruhu mọ́. kó sì lè sún wọn mọ́ láàánú láti ṣoore fún wọn. wà á mẹ́lì òrógìrì ilé tó wó tí mo gbé tí mo tí mo súnmọ́ tí mo gbé dìde. wàkánà lígùlà mẹ́yìn ẹtí mẹ́yìn ní fílmà dìínà. àwọn ọmọ òrukàn méjì kan ni tí wọ́n ń bẹ nínú ìlú àwọn àfa tọ́bárì ni jẹ̀rìírù tọ́bárì àti ibnu kẹsìrì ni àwọn àfa àwọn mọ̀fọ̀sirù wọ́n ní bàbá keje sáwọn ọmọ yẹn ni o kì í ṣe bàbá tó bí náà fi sọ pé dáadáa òbí tó bá yẹ kí ọmọ kó jẹ tọmọ bá da ọlọ́wọ́ bá tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ títí ó lè dórí ìpele kẹta ìpele kẹta wọn ẹlẹ́ẹ̀keje lélẹ́yìí كان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما. ọ̀rọ̀ ń bẹ ọlọ́mọ mọ̀ ní kí ilé yẹn kó wó pa ọ̀rọ̀ tí ń bẹ lábẹ́ ilé yẹn ni káwọn ọmọ yẹn fi lè tó nǹkan bàbá wọn nǹkan òbí wọn kí wọ́n fi lè tó ogún ẹ̀ jẹ. وكان أبوهما صالحا. torí pé bàbá dáadáa ni wọ́n tọ́mọ gbọ́dọ̀ kẹ́yìn tọ́mọ gbọ́dọ̀ jogún nǹkan tán bá fi ilẹ̀ nǹkan wọn أراد ربك أن يبلغا أشدهما ọlọ́run fẹ́ kí wọ́n ọlọ́run kí wọ́n lọ́jọ́ lórí ni kí wọ́n dàgbà kí wọ́n dàgbà kí wọ́n wá kú ọ̀rọ̀ yẹn rahmatan min rabbik àánú látọ̀dọ̀ ọlọ́run ọba ni. wà máa fa àìtú àná àmúrí. èyí tí wọ́n fi sọ pé hadiru ipe ànábì lòun náà nìyẹn wà máa fa àìtú àná àmúrí. mi ì ṣe nífẹ̀ẹ́ nú ara mi o n tó ṣe sùúrù kó o farabalẹ̀ kí n ṣàlàyé ẹ̀ fún ẹlẹ́sẹẹsẹ mi ì ṣe láti inú ìfẹ́ ara mi o. zali kata awi ìlú máa lam tẹ́sítẹ́tì àlè ìṣọ̀bùrà. àwọn àlàyé yékéyéké lórí tó lè ṣe sùúrù lé lórí ohun mo wá ṣe fún ẹ yìí. máa lam tẹ́sítẹ́ àlè ìṣọ̀bùrà. tó lè ṣe sùúrù lórí òun rèé. anabi musa ó lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ anabi khadiru. níta fẹ́ mú jáde pé gbogbo ohun èèyàn bá fẹ́ wá àbí èèyàn bá ń wá àbí èèyàn ó padà wá kó di sùúrù mẹ́rù o nínú àǹfààní sùúrù òun nìyẹn o kéèyàn mọ̀ kanra kéèyàn kódà wọ́n ní báyé ń bu má jà fọwọ́ lẹ́rán wọ́n bá ń má jà o kò fara mọ́ kí wọ́n má sọ ẹ sùúrù ní jẹ́ bẹ́ẹ̀ sùúrù ní jẹ́ bẹ́ẹ̀ sùúrù ní yóò jẹ́ kí èèyàn ó ráyé gbé àwọn kan ti wá àmọ́ èèyàn máa tọrọ wọ́n ní bíyàn bá ń tọrọ pé kọ́nà ń bun sùúrù kó sì máa fi kún pé wọ́n náà atán ní sùúrù mọ́ gbé kò mí torí àwọn kan wà tó yẹ pé atán ní sùúrù ni wọ́n wọ́n sọ pé ẹ̀ sùúrù náà ni ó ṣe ẹ lọ fi lọ ẹ lọ sọ fún bí ó ṣe sùúrù náà ni gbogbo ohun tí ó wàá jẹ́ pé a wá ṣe sùúrù sùúrù tá a wá ṣe tí ó wàá mú wa ṣàbámọ̀ pé ah wọ́n sì ní ṣe sùúrù ni o ọlọ́run mọ̀ jẹ́ ọlọ́run mọ̀ ṣẹlẹ̀ sí wa sùúrù tá a fi kó sínú ẹ̀san tọ́lọ́run sọ pé iná mọ̀ yóò wá fa sọ bínú nàìjíríà wọn gbígbẹ́ rẹ̀ sá. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń wá ayé lẹ́nìí tí wọ́n kó sínú ayé tí wọ́n ṣe yòròyòrò ayé àìlè ní sùúrù ni ayé mi wà tó ṣe pé ọlọ́run ti ó ti parí ẹ̀ kalẹ̀ fẹ́ni tóun ó gbé e fún tẹ́ni tọ́lọ́run fẹ́ gbé e fún ó kánjú kọjá kádàrá ọlọ́run ni ò bá dúó ni ò bá dúó kí n ti kádàrá ọlọ́run tọ́lọ́run ṣe kalẹ̀ ó bá ó kánjú kúrò láyé anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní ó ní láyé mutanna ahdukum hátà yẹ stẹ́kì mílíọ̀nù àrísíkọ́wù àwọn àṣírí kan ń bẹ́ẹ̀ bíi pé ẹ bíyàn bá lówó yóò tètè kú lọ́mọdé rárá o rárá o ó wà ń wà kú wa ni o ànábì ni láyé mu sallallahu alayhi wa sallam láyé mu tánà ahadukum àtàyè stekmila arísìkọ́wò ẹnìkan ò ní kú ò láyé tí yóò fi complete arísìkí ẹ̀ tárísìkí rẹ̀ fi pé ntí àmọ́ mo gbọ́ lẹ́nu bàbá wa ṣé Hamza Hussein rahimahullah. wọ́n ní mọ̀lẹ́kà arísìkí tí ń pín arísìkí ó ní agbára ju mọ̀lẹ́kà àṣà tí ń gbẹ̀mí lọ mọ̀lẹ́kà tí ń gbẹ̀mí ò lè gbẹ̀mí ẹrú kan tí yóò fi rọ́jà tí yóò fi padà lọ bá mọ̀lẹ́kà arísìkí pé tí ó ti ná owó ẹ̀tàn tí mọ̀lẹ́kà arísìkí bá san pẹ́pẹ́ ó sì kú kọ́bọ̀ o ó kú pọ́n o ó kú táwùsàn o ó kú yẹ báyìí o yóò ná arísìkí yẹn tán kó tó di pé màláíkà kú ó á ṣẹ̀ṣẹ̀ gbẹ̀mí lànàbí wa muhammad sallallahu alayhi wa sallam pé ẹnìkan ò lè kúnnú yín àtàyẹsítẹ́kìmílà àrísìkọ tí ó fi pé àrísìkí ẹ̀ tí ó fi ná tán fa ajimilu fi tọ́làbì o o ẹni tó yẹ pé ó ti níye tọ́lọ́hún ti kọ pé yóò ná lọ́dún mẹ́wàá tó fọdún mẹ́ta ń gbọ́ bá ti ná ó ti parí arísìkì kò ṣe ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò yọ ọ̀nà ó ná wùrùwùrù ohun tó lọ́n sì kọ kalẹ̀ fún lárísìkì ti tán kó kọjá sọ́hun ni ìní ń bí pé tí ẹ bá rí ẹlòmíì pé ah ah lọ́mọdún mélòó ó ti nígbà ó ti láwo kankan ó ti kú ó wá girigiri tó bá ti wá girigiri wọn ó kó fún ọ girigiri tó bá ti kó fún ọ girigiri tó bá ti tán nù ìṣirò lọ́hùn tí ìṣirò bá ti tán lọ́hùn kàláàsì èmi ní ó tẹ̀lé lọ ni. ló fi jẹ́ pé àwọn tí wọ́n àwọn tọrọ ayé yé innalillahi ìbàdàn fùtọ̀ náà tára kò dún níyà wàhà fún ní fùtọ̀ náà. nazaru fiha walamma alimu anna alizati ayé wàtọ̀ náà jàlú àlùjàtà sọ́ọ̀lì alẹ́ àmàlì fíyà sọ́fò. sọ́ọ̀lì alẹ́ àmàlì yẹn sùúrù ni sùúrù ni inna lillahi ìbàdàn fòtọ̀ náà. àwọn kan ayé yé wọn láàkà yóò yé wọn ọ̀run yé wọn. tàràkó dùnìyà wàhá fún ìbíta náà. wọ́n gbé ayé sẹ́gbẹ̀ẹ́ kan báyìí. wọ́n gbé ayé sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n dédé gbé sẹ́gbẹ̀ẹ́ kan nítorí pé káfíńfìtà náà fìtínà ni wọ́n bẹ̀rù wàhálà ni wọ́n ṣe sùúrù kúrò níbi tí wọ́n rí i pé àwọn náà lè tara ẹ̀ kéré kọ́rọ̀ kófà àwọn wọ́n rí i pé sáyé ah, yìí ni lọ́sọ̀rọ̀ fi hàn wọ́n wo lọ sun wọ́n wo lọ sa wọ́n wo sàákún ẹ̀ sàákún ẹ̀ wọ́n wo lọ wọ́n wo lérí ẹ̀. lè ṣàtìlẹ̀ ayé ń wà tọ̀nà. wọ́n rí i pé ilé ayé yẹn ṣàwọ́ àlọ́ o ayé yẹn kì í ṣàwọ́ àlọ́ àyágbé ni mìrẹ́ǹtì ni wá ń bẹ̀ ayé agbé ni jáàlúwá. jáàlúwá ló jà táwọn àtà ọ̀sán. wọ́n wá ka ayé kú ìgbì odò tí gbé èèyàn lọ ìgbì òkun tẹ́lẹ̀ bá lọ sétí òkun tó bá ríbi tó kun ti ń ru wọ́n ka ayé síbẹ̀ jáàlúwá ló jà táwọn wọ́n bá kú ṣe ìgbámu sọ́ọ̀lì àmì àmàlì fìyà sófònà. wọ́n bá kú ṣe eré pé ẹ jáde ṣe eré mú iṣẹ́ eré yẹn àkórí ẹ̀ náà ni sùúrù alihayato alihayato dunya. ìṣẹ̀mí ilé ayé. ìnàmà nàdọ̀rọ̀ ilẹ̀ dunya bí àyìn ìbọ̀sùnìrọ̀. bẹ́ẹ̀ bá bí o bá mú sùúrù mẹ́rù tó bá wu ayé yìí dáadáa tó wo dáadáa pẹ̀lú ojú inú tí ìṣe ojú mọ́ kọlù gànà yìí. àyíkọ́ ni ananayin mahabtila. yóò tibẹ̀ mọ́ i pé aa ìdẹ̀ra lílé ayé ibtila àdánwò ni. wàhálà ta ha àná. ìṣẹ̀mí bẹ̀ wàhálà ni. wà á iṣẹ́ ha naked. ìṣẹ̀mí pé jíjẹ mímu kókó ni. wọ́sọ́fù wọ́n ha kẹ́dàr. èyí tó bá wò kó mọ́ ń bẹ̀ àbà? wà á ha mí ha alẹ́ wájà. tá a bá tún ní pé ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn ò lè sọ síta ni ìsàlẹ̀ ọ̀rọ̀ ó ṣe kí ni ó àmọ́ kò sẹ́ni tí ó sọ ni wọ́n fi ní ẹ kúsùmí àmúhálì yìí. sọdá àkọtán. ìgbé kò sówó tó mọ́. tòtọ́ hírùhùn àtúnṣe kì í. tòtọ́ hírùhùn tòtọ́ hírùhùn sàkátà ẹ bá ń gbà yẹn èèyàn mẹ́rin ni yọ sàká mọ́. ní òfìsà àlùbáríkà mi torí pé kò sówó tó mọ́ tán ṣe bó wó ni. ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run wa fi sọ́wọ́ àná mi pé kùsùmínì amúwálìhìn gbà lọ́dọ̀ wọn o sọ́dà kọ́tà fi bá wọn ṣe sàárà tó máa fi fọ̀ wọ́n mọ́ kí ló bí tòótọ́ hírò hún kùsùmínì amúwálìhìn sọ́dà kọ́tà ọ̀rọ̀ ti tán gbowó lọ́wọ́ kó bá fi ṣe sàárà sàárà ti lọ tòótọ́ hírò hún tẹ̀tì hírò ní ó máa jẹ́ ṣe pé fífọ̀ wọ́n mọ́ wọ́n tún sẹ̀ kíhìn bíhà tó tẹ̀tì hírò kò lágbára tó tẹ́ sí kíyà ẹ tó bá fọ̀ wọ́n ẹ tó fọ̀ wọ́n o tún wá ṣe tẹ́ sí kíyà wọn o mọ o mọ wọn kedere. wọ́n sọ́lé alayhim. sọ́lé alayhim wá tọrọ fún wọn. iná sàlátàkà sàkánù làwọn. ìtọrọ yẹn ni ó máa jẹ́ ìfọ̀kànbalẹ̀ ń bi kókó jàǹjàǹ owó tí wọ́n ń wá káàkiri tí ò jẹ́ kí wọ́n ó sùn tí wọn ò jẹ́ kí wọ́n ó wo wa ahluha minha ala wajal. ẹni tó bá ń bẹ láyé lórí pákáleke kòkó jàǹjàǹ lórí àìfọkànbalẹ̀ ni. imma bi ni'matin za'ila. torí pé owó tó níyẹn mo lówó orí ti kú nínú ọ̀rọ̀ àwàdà ohun tí ò dáa ò dáa olówó àná imma bi ni'matin wa ahluha. aláwájà àwọn ará ayé wọn ń bẹ lórí pákáleke pákáleke yẹn ìmọ̀ mi ní ìmọ̀ tí ń za ilà. bó olówó yóò ṣe ní tán wọ́n ti rí pé mò ń gun mọ́tò wọ́n ti rí pé mò ń gbélé mi ìyálégbé mò ń wọṣọ tó dáa báwo ni ìdẹ̀ra yóò ṣe ní dìtà náà mọ́ mi lára mọ́ mi lọ́wọ́. àwọn pẹ̀lú ìyá tí ń za nàásìlà. àbí ẹ eh, àdánwò ọlọmọ ẹ. Eh? ọ̀nà àdéhùn tí tí tí sọ̀yàn ló lò sí téèyàn tún máa wá téèyàn máa wá tún tọrọ ọ̀nà lọ́wọ́ lọ́tún pé a ah, ẹ dákun ẹ mọ́ dà lágbájá ní tó ṣẹlẹ̀ sí yìí owó ní o owó ní èjẹ owó ní èjẹ kò ní jàgbàdo bàlíyà àdánwò náàzìlà náàzìlà tí ó ṣẹlẹ̀ tó yẹ pé a ah, gbogbo tó lòun lòun tó lè sọ pé òun ní òun kó jọ tí ó fẹ́ fi tà tán tí ó fẹ́ fi ná tán kò ní fura níbi ó sàn wá làáfíà. àwọn ọmọ ní ìyá ti ń kọ ọdúnyà. ó dáa kì í ṣe pé nẹ́ẹ̀mọ́ ti ń sá ìlà ìdẹ̀ra ó ti ní kò ní mọ́ bàlíyà ti náà sí àrùn dé sí i àdánwò dé sí i. ìyá ti ń kọ ọ̀hún àbí kò pé àwọn aluha miniha ala wajali ẹni tí ara ayé ń pákáleke ọkàn tiẹ̀ náà balẹ̀ ìmọ̀ mi ní ìmọ̀ tí ń za ìlà bóyá o ti nílànà ó dé ní kò ní mọ́. ọ̀bàlì ìyá ti ń na sílẹ̀. àbúdá láàrùn ó dá láàárẹ̀ tí gbé owó lọ tí ó fẹ́ ná gbogbo dúkìá tán tí ó yẹ pé ó ṣẹlẹ̀ sí. ọmọ níyà ti ń kọ́ níyà ó wá náwó lórí àárẹ̀ náà títí títí títí títí títí àbábọ̀ àhírán atlas àárẹ̀ ń padà gbẹ̀mí ẹ̀ náà ni gbogbo eléyìí gbogbo ara ayé ò mọ sákì kankan mọ ṣẹlẹ̀ sóhun bẹ́ẹ̀. miskin nubni miskin. aláìní ni ọmọ aláìní ni. miskin nubni ádámà. miskin nubni ádámà aláìní ọmọ ádámà ni. ọkìyà bidarin halaluha hisab. ó ló ń wà láyé halaluha. hisab. tó bá rí i ní halali yóò ṣèṣirò ẹ̀. wa haramuha iqab. tó bá rí i lọ́nà èèwọ̀ lọ́nà haram yóò jìyà in akhada min halihi husiba alayhi. tó bá mú tó bá rí dúkìá lọ́nà halali husiba wọ́n ṣèṣirò pé ó yá wá ṣe bó ti rí wa in akhadahu min haramin udhiba bihi. tó bá ti àlẹ́ jẹ́ pé nbí haramu ni yóò jìyà rẹ̀ ìyá tó lè má mọ lórí ẹ̀ kó tó máa lórí ọmọ ọmọ. man fiha. àwọn kan wà tó ṣe pé ríṣùà làwọn bàbá wọn fi rówó táwọn ọmọ wọn ń jìyà dènídèní àwọn kan wà táwọn bàbá wọn rí ọlá pẹ̀lú haram pẹ̀lú halali táwọn ọmọ náà ń jọlá halali yẹn náà dì sí. ohun tó bá ṣẹlẹ̀ wọ́n ní àìdọ̀mí sórí ó máa ṣàwálẹ̀ ẹni dàmí wájú àtẹ̀lẹ̀ tuntun wọ́n gbáyé fi ránṣẹ́ lálẹ́ kìí àmọ́ òun náà máa bá lọ́jọ́ yìí kì í ṣàlìkì yámọ̀ kan àwọn kan ń jìyà àwọn kan ń jìyà lọ́wọ́ nísìn ní táwọn òbí wọn táwọn òbí wọn gbìn kalẹ̀ ni wọ́n ń jẹ níyà ẹ̀ àìdọ̀mí sórí kó mọ̀ ṣẹ̀wálẹ̀ wọn àgbáyé fi ránṣẹ́ ṣàlìkì yámọ̀ òun la máa bá lọ́jọ́ yìí olúwa ọ̀gá ògo níjẹ̀ àlọ́ kì ṣe alábòsí fáwọn ẹ̀dá ẹ̀ pé ìwé sóhun la fẹ́ mú. òdùwájú sóhun ló fẹ́ bá. òun tíwájú sóhun ló fẹ́ mú. manistakna fiha futina. ẹni bá rọrọ̀ nínú ilé ayé tó ní kókókókókó eléyìí dé wọn lọmọ mi léèwé ni kókókókókó ìyàwó mi rọ bí wọn náà fẹ́ ṣe operation fún ni kókókókókó ilẹ̀ mi tí mo ti rà láti bí ọdún mẹ́ta wọ́n fẹ́ gbà lọ́mọ ìrántí lọ wáyé báyìí wá ni mọ̀nìsẹ́gínà fíhà fátànà fútìnà náà ni wọ́n kó fìtínà bá ń torí pé kí ni nítorí pé ó ní òun náà fẹ́ máa sọ pé kí mo àti àlówó ìsì gan-an àbí kí ni wàhálà ah, wàhálà ìmọ̀ wa fẹ́ pọ̀. wọ́n máa ní fútakọ̀rọ̀ fíhà fátànà ẹni tó wálé ní kò mọ̀ pé nìkan ti wá lánàá ìwọ tó nítò ìsẹ́gínà tó rọrọ̀ ńbẹ̀ ló mọ̀ pé nìkan wá lánàá ẹnìkan wá ń jẹta tèmi ò mọ̀ pé ìjẹta ti wá tàná ti wá tèmi tọ́lá náà ti ń bọ̀ tó mọ̀ pé tèmi ti wá. wàmẹ̀ni takọ̀rọ̀ fi hà hasuna. ẹni tí o bá wá ní ìbànújẹ́ ọmọ ṣẹlẹ̀ sọ́hun tó ní gbàǹbà wọn ní gbàǹbà yọ owó tóun bá ná ọ̀rọ̀ wọn ni à ah, ọ̀rọ̀ kọ́lé tó wà lẹ́yìn owó ni o owó ní jẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ kọ́ eléyìí o owó ni o mọ̀nìftakọ̀rọ̀ fi hà hasuna yóò bánú jẹ́ pé àwọn ah, owó wa ní. wàmẹ́ni ahábàá azalẹ́tìwò. ẹni bá wa kólé ayé sọ́kàn tó lòun nífẹ̀ẹ́ ayé azalẹ́tìwò ayé ò yẹpẹrẹ wọn nísìn ayé ò gbé wọn ní wọn ní ayé wọn ní ojú kan ṣoṣo náà ló ní ojú tó sì ní agbárí báyìí ló wà hikima ni ọgbọ́n náà fẹ́ ká mú bẹ̀ wọ́n ní kò wá dọ́mọ rẹ̀ mọ̀ àfi kó fojú rí pé àwọn ah, ọmọ mi ni yóò wá gbé báyìí tó bá gbé báyìí tó bá gbé báyìí tóun fẹ́ rí i àwọn yóò máa pariwo pé ah lágbájá mọ̀ ń ga lágbájá mọ̀ ń lókìkí lágbájá mọ̀ ń lọ́wájú ah lágbájá mọ̀ ń dológo táyé bá wá gbé lókè báyìí tó gbé tó wá rí pé eh ṣàgbárí lójú wa torí eléyìí èso ọmọ ẹ ní ọba àtòkèrè ní oṣù bílẹ̀ wọ́n ní gbì. wàmán absara ilayha àmàtìhù. ẹni bá ranjú máa yé jù tó tẹjú máa yé kókókó ojú wọn padà yóò di ràkọ̀ràkọ̀ ni bí ò bá fọ́. والناس في هذه الحياة الدنيا طائفتان ìpín méjì náà ni الطائفة الأولى ìpín méjì náà ni ọ̀rọ̀ ayé Suratu Zumar àyá ẹlẹ́ẹ̀kẹwàá ìpín méjì òun làwọn èèyàn nínú ayé ẹni tó dáa àtẹni tí ò dáa ẹni tó jẹ́ ni ire àtẹni tí ò jẹ́ ni ire ẹni tó jẹ́ ni Ọlọ́run àtẹni tó jẹ́ ni àṣetánì méjì náà ni wọ́n nílé ayé ìpín méjì ni gbogbo àwa tá à ń gbáyé kò kọjá méjì. at-ta'ifatul ula. ìpín alákọ̀ọ́kọ́. humul futana'u alladhina alimu annaha dhillun za'il. òun làwọn tí wọ́n gbọ́n tó yé wọn yékéyéké pé ayé yìí zillun za'ilun ntí yóò yẹ ni o. wa na'imun ha'il. wa na'imun ha'ilu. ìdẹ̀ra ni o tí ó padà di n tó ṣe pé ó di tàná ó di tàná kò bá tèmi mu mọ́. wọ́n gbé programu kan wá lórí tẹlifíṣàn láìpẹ́ yìí kò tí ì ju bí ọ̀sẹ̀ méjì ṣe lọ. àwọn ilé táwọn olówó ọlọ́lá ń kọ́ lánàá wọ́n ní èyí tí wọ́n fi ń kọ́ ilé tí yàrá ń pọ̀ ń bẹ̀ lọ́kànrin kése wọn ò kú ṣe máa kọ́ ìwọ̀nba yàrá tí ọkọ àtìyàwó àtàwọn ọmọ èyí tí wọ́n kọ́lẹ̀ rẹ́gẹ́dẹ́ yìí ńgbò bá máa fi di pé ó ṣe sà àwọn ọmọ ti kọjá lọ lóyìnbó bàbá àtìyá nìkan ni yóò wá dá wà nù lé ṣo wọ́n gba tẹ́nàntì sí wàhálà wọ́n làwọn máa dágbé ogun ńgbò bá tún yà àwọn gán tún lè rò pé ah, kí làwọn ṣe àwọn máa wọ́n ti wà nù òyìnbó ẹjẹ́ lọ bá wọn lù òyìnbó ilé òwà wà ńlẹ̀ kò lẹ́ni gbé jẹranjẹran kalẹ̀ àti bí wọ́n bá ti rọra kọ́ níwọ̀nba tẹ́ ẹ̀ wéèsì owó àwọn ẹlẹ́bẹ̀ pọ̀ lọ káàkiri orílẹ̀-èdè ńlu kálukú tó ṣe pé jẹranjẹran wọn kọ kalẹ̀ ẹnì kan ò rí gbédè ní àwọn ẹyẹ wọ́n sọ olè ṣàgàrí pírẹsidẹ́ǹtì ìjẹta àbíjẹrin bíjarùn wọ́n sọ olè ìgbà tí ń ṣe ìjọba àwọn ẹranko koríko lóde ètò ìpín owó tí wọ́n fi kọ́ ńgbà tí wọ́n fi kọ́ nígbà náà owó ni lẹ́ni tá a wà ń bẹ̀ wọ́n sún ẹ̀ bá ń gbé aró tẹlifíṣàn wọ́n ní ẹ wo géètì gbogbo ẹni ẹnì kan gbénú ẹ̀ mọ́. ó ti dáhóró kò sí nǹkan kan bẹ̀ mọ́ níṣó. wà á dùn gáàfù àhàlám. wà á di gáàsù àhàlámì kéèyàn sùn báyìí ẹni lójú ẹni lówó lójú àlá tó ń sunkún ẹni tó rówó lójú àlá tó ń dunnú ẹ sọ fún kó tẹpá mọ́ṣẹ́ nítorí ewu nítorí ebi. àdìgásọ alámì. bal fahimu annaha ni'amun fi tayyiha niqam. ẹ wọ́n rí i pé ayé o yaduniya azalumina zalili yaduwa azalumina zalili tusimu bisi ya kọ́ máa wà tó mi. وهم متهيئون بلا دليل يا دنيا أقل من القليل أفوا زرنوجي nínú tàlímù ni mo tàálìm ó ní ìyá dúníyà ayé tẹ rí yẹn ò nìyẹn. akọlùmínà ìkọlí. akọlùmínà ìkọlí ìlì ó kéré ju tí wọ́n rò kó kéré lọ ìwọ lójú tiẹ̀ ti jẹ́ nǹkan àwọn kan sọ pé ah, ayé ìdùn ah, orúkọ àwọn kan ní ayé ìdùn ayé ìgbà ayé lájẹ ká tó dọ̀run wọn wá wọn wá mútọ lọhùn wọn mútọ lọhùn Ọlọ́run ò sì ní ká mọ ní ayé ní tí ò ní kọdí wa tọlọ́run ọbùtẹgì fíìmà àtàkàláwù dára lẹ àkírà. wàlẹ́ tàǹsà náà sí bàkàmínà dùnìyà wà sí kàmáà sábà fi wá tọlọ́run fi wá ti ọ̀run òun nísìn ìbẹ́ náà fún àwọn kan ni wọ́n gbé ètò yìí kalẹ̀ lẹ́ ń gbọ́ òun wẹ̀ nísìn nínú iná ń dùn pé ń gbọ́rọ̀ lọ́hùn bẹ́ẹ̀ tí ń gbọ́ tèmi ẹ̀ tún gbọ́ tẹlòmíì bẹ́ẹ̀ tí gbọ́ tẹlòmíì ṣáájú àwọn tí wọ́n gbé kalẹ̀ wọ́n bìtágà ìbùtẹ́gì fi máa ta kàlá. ìmọ̀ ta kàlá ó dá àlàkìrà. wọ́n fi tí wọ́n ní wọ́n fi wàtọ̀ lọ́hùn wọ́n fi tí wọ́n tó jẹ́ tiwọn láyé wọ́n fi wàtọ̀ ọ̀run kalẹ̀. wàlá tanzana sí ìbàkà mi náà dùnìyà. ọlọ́run ò ní ká ká wá ọ̀run títí títí ká gbàgbé ayé àmọ́ ká má jẹ́ kó kọdí wa ní ti ọ̀run ìyá dúníyà. àkọlùmínà lè kọ́lé ilé. tó bá fi lọ bíìlì ó kéré ju ti kéré lọ o. wọ́n ṣì kò há àzà ìlúmínà àzà ìlú. ìwọ tó múra kankan kankan ah, ayé dùn jù bẹ́ẹ̀ yẹn lọ ah, ayé ni àzà ìlúmínà zẹlíìlì ó sì yẹpẹrẹ ju tí ń yẹpẹrẹ lọ. tòsí mo bí sí ìrìn àkọ́ máa wà tú mi. idán ayé ayé fi idán rẹ fọ ẹ̀rọ ti nísìn ojú àwọn kan ti ń wò ràkọ̀ràkọ̀ báyìí nísìn gbọmọgbọmọgbọmọ ó ti lọlẹ̀ báyìí nísìn tó sì ń bò bísírì ha yóò di wọn létí wọn ò ní gbọ́rọ̀ dáadáa wọn ò mọ gbẹnu sí wọn létí ni nígbà tí wọn ti kó sínú ayé ó ti di pọn gbẹnu sí wọn létí sọ̀rọ̀ sí wọn létí báyìí nísìn ojú wọn ti ń wò bàràbàrà ojú wọn ti ń wò bìnàbìnà tó sì ń bò bísírì ha. fọ̀hún mutahayiru náà. ìlà àdàlẹ́ ọ̀nà tí wọ́n ti mọ̀ tí wọ́n ti mọ̀ pé gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n kókó pọ̀n tán ọ̀ tó ṣe pé ah, ṣe ọ̀nà ẹ̀ ọ̀nà ẹ̀ ti ayé mọ́nà àmọ́ ó ti. abẹ́lẹ́ tá a lè bèdú níyà sànà ilé yà. dábàá dábàá ẹgbẹ́ òfò ní tọ́ọ̀lì bí dúnìyà tó fi tọ́lọ́hún lẹ̀ tó ẹ báyé nìkan ló wá ayé nìkan ló ayé ló kóléyà tàbálí tọ́lì bí dúnìyà sànà ilé àǹsì bàbá tó wá kúndùn ayé ayé náà ní wàá bàbá wàhálà wàá pọ̀ ojú nínà kúkú kò gbádùn. ogun ayé jíjí tí ẹnì kò kò àìgbádùn ọtún kó bẹ́ẹ̀ lómi sànà ilé àǹsì bàbá. sànà ilé àǹsì bàbá máa yẹ kú gara ọba máa tají kó mọ ọ̀ràn tí ń bẹ́ẹ̀ kó mọ ọ̀ràn tí ń níbi wàláwùdàrà làkàfà. làkàfà. tó bá ṣe pọ́nmọ̀ ni làkàfà àwù ìbá tó. ìmọ̀ ẹ̀rù mọ̀ sí bàbá. ìbá tó wọn máa ń jí mi. ìbá tó. ọlọ́run dára alágàfà o. ìwọ̀n bá ń tó tẹ̀ lọ́wọ́ báyìí. alámọ̀jẹ́ alìdúnìyà fi àìdíyìnà. ولا تجعلها في قلوبنا اللهم اجعل أموال في أيدينا ولا تجعلها في قلوبنا torí pé kí ni tùsín mú bí sírì ha tó bá ti lè fọ ọkàn tó pa ọkàn etí ó di. Hmm. wàhùn múta bàbá sọ báyìí ní gbọ́ ojú ò bàbá òfin kan báyìí kò ní rí múta wọ́n máa para gàjì àbí wọ́n mọ̀ paragajì wọ́n mọ̀ paragajì. balfahimu anaha ni àmọ́ fi tọ̀yì ha níkọ̀mú. wọ́n rí i pé àwọn tọrọ yé wọ́n rí i pé ayé ayé ayé ayé ni ayé ni tí wọ́n ń pè láyé tán bá kọ kalẹ̀ wọ́n kọ a i ẹ́ y a ayé àmọ́ àwa ń pè é àyè ni wọ́n kọ kalẹ̀ àwa gbé ní àyè ntí wọ́n sì kọ kalẹ̀ yẹn yóò máa rò kò ní yí ẹnì kankan. بل فهموا أنها نهم في طيها نقم وعرفوا أن هذه الحياة الفانية إنما هي طريق الحياة الباقية فرضوا منها باليسير وقنعوا فيها بالقليل فاستراحت قلوبهم وأبدانهم وسلم لهم منها دينهم وكانوا عند الله تعالى هم المعمودون وكانوا عند الله تعالى هم المعمودون